الحمد لله عالم السرائر والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحابه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واعبدوه واحفظوا قلوبكم من سوء الظن سوء الظن بالله تعالى وبالناس والأصحاب والإخوة والأقارب لأن سوء الظن مرض من الأمراض القلبية يسبب الهلاك لصاحبه وتفترق به الأمة وتقطع به الأرهام وتزهق به الأرواح وتزول به المحبة بين الأحباب سوء ظني بعد الله مرض داء منتشر وهو فتنة فتنة عظيمة بين طلبة العلم والعلماء والدعاة وغير ذلك عباد الله هيا نراجع أنفسنا هيا لنراجع أنفسنا وما في ضمائرنا من سوء الظن بالآخرين بدون برهان ولا دليل ولا حجة فإنما سوء الظن مدخل من مداخل الشياطين ونسأل الله تعالى أن يحفظني وإياكم من مداخل الشياطين إنه على ذلك قدير أدوك الله وبعوة ọlọ́wọ́ ọba tí adúpẹ́ fún yín òun náà lọ́ba tí ọmọ gbogbo ń tọ́wà lọ́kàn ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́wọ́ ọba aláànímà nípa ìtọ́wà lọ́kàn wa ju àwa gangan fúnra wa lọ. ọba yìí ó yẹ ká bẹ̀rù rẹ̀ nítawọn èèyàn ò rí ọlọ́run rí ká lè tún ọkàn wa ṣe àwa bẹ̀rẹ̀ ọ̀hún gbogbo èyí tó ti dáa nínú tọ́kàn wa ń pa wá láṣẹ bẹ́ẹ̀ ọlọ́run mọ́sàájá máa tẹ̀síwájú ń gbogbo yìí tó kù díẹ̀ káàtó nínú àwọn àdánwò tí máa ń bá ọkàn yàn kọ́lámọ́sà sọ ẹnì kọ̀ọ̀kan wá ń bẹ̀ ìbádọ́lá ẹ̀yìn arúsùn ọlọ́run ọba wa à ń tọrọ àánú àti ìkẹ́ ọlọ́run fún jísọ́lá muhammad sallallahu alayhi wa sallam àtàwọn aráalé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ajẹ́rìí pé kọ́sọ́ba tá a sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn lẹ́yìn ọlọ́run ọba wa anábíwá muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́wọ́n bá ní òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní ìbádẹ́lá ẹ̀yìn ọdúnṣin ọlọ́run èyí tá fi bá ní sọ̀rọ̀ òun náà ní sóò zọ́ni wà á sáárù fìlìfàdì wal mujtama èrò burúkú kéèyàn máa lérò burúkú kéèyàn máa ro àwọn èrò nínú ẹ̀mí ẹ̀ kọ́ máa wá dájọ́ lérí tẹ́mi rẹ̀ pa á láṣẹ tí ó sì sí ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ lérí tí ń rò yẹ ibi bó ṣe rò yẹ bẹ́ẹ̀ náà lórí kéèyàn kan máa ní mo rò mo rò mo rò ọlọ́ọ̀bà àlà nínú àwọn kan tọ́lọ́wọ́n bá tọ́pa wá láṣẹ òun náà ní ká jìnnà sí mo àwọn ìlápá abúwo ní máa ń tàtibẹ̀ wá fẹ́ni tí ń rò èrò kérò àtàwùjọ tí wọ́n ẹnìyẹn ń bẹ́ ń bẹ̀ abẹ́ni táwọn èròkèrò sí ẹ rí ọmọ èèyàn àdámà rẹ̀ náà nìkan máa ronú kò sẹ́ni tí ì ronú lópin ìgbà tẹ́mi ọba sì bọ́ lọ́rùn wa lójoojúmọ́ la máa ronú a máa ronú lọ́sàn-án a máa ronú lóru ọlọ́run bá aláàsìfẹ́ kábàárà wa gbé ìgbésí ayé ìdùnnú ìgbésí ayé ìfẹ́ nítorí pé kọ̀sẹ́nìkan tó lè dágbélé ayé àwọn òbí kan ní ó ọ àwọn kan ni wọ́n bí yín papọ̀ nínú ẹbí kan ló ti jáde àárín àwọn kan ló ti máa ṣiṣẹ́ ọlọ́rẹ̀ ládùúgbò ọlọ́wọ́n tẹ̀ ń jọ ń ṣe bọ́ọ̀ bá jọ̀gá ọjọ́mọṣẹ́ bọ́ọ̀ jọmọṣẹ́ ọjọ́gá bìkan ọmọ èèyàn ò lè dágbé àfikọ́ wà láàrin àwọn èèyàn ṣe wá láwọn èèyàn tá a jọ ń bára wa lò yìí eríṣiríṣi èrò la máa ń rò pẹ̀lú ara wa. Islam ó gbégi gbogbo tí ó bá fa wàhálà tí ó fa ọ̀tá tí fa ọ̀tẹ̀ láàrin wa ọlọ́run fẹ́ ká wa tóbi wa ká lọ́tọ̀ọ̀tọ̀ Ọlọ́wọ̀n fẹ́ ká jà fẹ́ kẹ́ bí nínú àwọn irinṣẹ́ tí èso máa ń lò tí ẹbí fi máa ń túká tọ́rẹ àtọ̀rẹ́ fi dọ̀tá ara wọn sẹ́ni tí ń sànú ẹni àtẹni tá ń sànú tí wọ́n fi fira wọn lẹ̀ tọ́mọṣẹ́ àtọ̀tọ̀ fi lọ lọ́tọ̀ọ̀tọ̀ nínú irinṣẹ́ tí ṣètò máa ń lò tí máa fi ń yà wá tí máa fi ń dá ọ̀tá lẹ̀ láàrin wa táyé wa òfin ní òun náà ni kó máa gbé àwọn èrò burúkú sí wa nínú ẹ̀mí èrò burúkú yìí wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn irinṣẹ́ ṣèitán tó jẹ́ pé ìmọ̀ wọlé láti destroy life yàn láti bà ayé yàn jẹ́ àti láti bà àwùjọ jẹ́ èrò burúkú yìí nínú ẹ̀mí ni ó ti jáde ọkàn máa ròó náà ni pé lágbájá òun ní í ṣe ọ́ lágbájá òun ìjọ dáa fún ọ lágbájá bí ó ṣe ń wọ̀ yẹn ìtọ́gbà lérò ní lágbájá ìtọ́sọ yẹn ìtọ́wà lẹ́yìn ẹ̀ ní. lágbájá bó o ṣe rí yẹn àìrí yẹn ó ti rò wípé ìtọ́fà ni bó o ṣe rí tó tún wá bó o ṣe yọjú sí yẹn náà ó tún rò pé ìtọ́fà ni èrò yìí wọ́n ní tí èèyàn bá fi ẹ̀sìn máa darí èrò àdáwọ̀ bá yẹn lé ayé ń bí yóò tún lẹ́nu ti bá yẹn lọ́hùn sọ́ni kọ̀ọ̀kan wọn torí tá a bá ti ro nǹkan tẹ́mi bá ti ro nǹkan tó bá ro nǹkan tó dáa nǹkan tó dáa ni yóò máa ṣe lẹ́yìn rẹ̀ nǹkan tó dáa lè yóò máa ṣe lẹ́yìn ìgbà tí ẹ̀mí yẹn bá ti ro nǹkan tó dáa tẹ́mi yẹn bá ti ro aburú kò sí nǹkan kan téèyàn fẹ́ máa ṣe lẹ́yìn ìgbà téèyàn ti ro tán yẹn aburú èèyàn fẹ́ máa ṣe. ọlọ́run bá wà láà ọwá dẹ́rù bá wà ní alukoran ipe yẹn tí ọba dá wa lójú kọ́lá ọlọ́run ni ẹ má ṣiṣẹ́ lérí ẹ o ẹ má sọ̀rọ̀ lérí ẹ ẹ sì má ṣiṣẹ́ lérí ẹ. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ti lọ lẹ́nìí látara pé mo rò ní mo rò lójú wíṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìyàwó àtọkọ náà ti fẹ́ra wọn lẹ́ lẹ́nìí lábala pé mo rò ní mo rò lójú kọ́lẹ̀ mo rò lójú filẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tàbí sọ̀rọ̀ fún lónìí látara èrò mo rò mo rò kankan ni mo rò kankan ni ní ojú ṣe lóore mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ṣe lóore lẹ́nìí mo rò mo rò ní ojú dúpẹ́ mo rò pé ẹ kó fún mi jù bẹ́ẹ̀ lọ mo rò pé ẹ kó sànú mi jù bẹ́ẹ̀ lọ mo rò yìí ní wọ́n mú wa ṣe lọ́hùn látara ti àwọn wọn gbé jáde mo yìí tí mú wa ṣe ọlọ́hùn látara iṣẹ́ ọwọ́ wa mo yìí ó ti sọ wá di eléke ẹni tí wọ́n máa ṣèké tí wọ́n máa sọ̀rọ̀ ẹ̀yìn ẹni tí wọ́n máa sòfófó ẹni tí wọ́n máa bàtà àwọn èèyàn jẹ́ ẹni tí wọ́n máa sọ̀rọ̀ burúkú nípa àyàn gbogbo ń tọ́ wá rò yìí apàdà wá rí pé kò rí bẹ́ẹ̀ ó ti rúgí oyin òun ṣiṣẹ́ lérí èrò tí ò sú ṣètò ọ̀kan gbé nǹkan wá fún ọ sọ ma pé wọ́n gangan fúnra rẹ àyìnmọ́ye ìgbà ni ṣètò ń gbé àwọn èrò burúkú wá fún wọn gangan fúnra rẹ tọ́jú pé òun ṣàjọ ọlọ́run nípa rẹ̀ pé kọ́ lọ́mọdé burú tí ṣètò ni yóò ṣe ọ yóò ṣe ọ ṣètò ni ó ti sọ ọmọ pé ó kú lọ́dún rẹ̀ ọ̀ ṣàjọ ọlọ́run ni ṣètọ́nù ọmọ sọ fún ọ pé kò ní dá fọmọ ṣètọ́nù ọmọ sọ fún ọ pé bó ṣe ń lọ yìí ò ní dé ṣètọ́nù ọmọ sọ fún ọ pé bó ṣe ń lọ yìí bó ṣe ń lọ ẹ̀dánwó bá ọ. sígbà tó ti rò rè burúkú síra rẹ yẹn ṣé ó wù ọ lẹ́mìí bẹ́ẹ̀ kò wù ọ lẹ́mìí nígbà tí ó wù ọ yẹn yóò dákọ̀ wádìí nípa èyí tí ṣètọ́nù gbé ṣe ọ lẹ́mìí nípa ọmọ ìyá rẹ̀ nípa bàbá rẹ̀ nípa ìyá rẹ̀ nípa ọkọ rẹ̀ nípa ìyàwó rẹ̀ nípa àwọn ọmọ rẹ̀ nípa gbogbo àwọn tẹ́jọ́ ń ṣiṣẹ́ ìbádọ́lá ìyẹn rúṣin ọlọ́wọ́n bá wa mùtàzúlù bíi mahabba bẹ́ẹ̀ ní àhàbà mòrò yìí mòrò ó ṣiṣẹ́ lórí èrò náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ wọn ò bára wọn ṣe mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọlẹ́gẹ́wò tí wọ́n fẹ́ gbaṣẹ́ lọ́la táwọn àgbàlagbà bá lọ mòrò mòrò ó ti fọ wọn ká àwọn tí wọ́n ń pèpè sójú ọ̀nà ọlọ́wọ́n ọba mòrò mòrò mòrò mòrò pé ń tọ́gbà lérò nì mòrò yìí sùn ùdọ́nù èrò burúkú tí ò kílẹ̀ sí ọ àrùn ni wọ́n bá rí àwọn èèyàn tó bá gbé wọn lọ́sibítù pé wọ́n ní malaria wọ́n ní typhoid wọ́n ní cancer èyí tó wà lára rẹ táǹpì lérò burúkú yìí ó ju cancer lọ torí pé òpùrọ́ lọ́ọ́ padà dà torí pé òun ṣiṣẹ́ lórí èrò tí ò kílẹ̀ sí ọ ìbádọ́lá kọ́lọ́mọ́sà sí wa lẹ́ni rẹ̀ lábala mòròmòrò yìí ọ̀pọ̀lọpọ̀ aláwẹ̀ ó ti fa àwẹ̀ rẹ̀ sí sàrà móró ó sì bẹ̀rẹ̀ sí sọ̀sọ́kúsọ lérí tó rò gbogbo àwẹ̀ tó gbà ẹni tí ń sọ̀rọ̀ láì da òun ni wọ́n fún ládàá rẹ̀ lọ́rùn ọ̀pọ̀ aka Qur'an ọ̀pọ̀ agbáwẹ̀ ọ̀pọ̀lọpọ̀ aborí abojú ọ̀pọ̀lọpọ̀ abónírùngbà gbogbo àwọn iṣẹ́ eré tó ṣe yìí jàmá níjọ́ kìyàmà ọlọ́run ó kó fẹ́ni tó sọ̀rọ̀ ẹ̀lẹ́yìn látara mòrò nítorí bá ẹnu yìí ti tú ẹbí látara mo rò mo rò pé bọ̀dá mi mo rò pé ń tọ́rọ̀ nìyẹn àǹtí mi mo rò pé ń tọ́rọ̀ nìyẹn ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́run kò wá sákè sínú al-Qur'an al-Karim ọlọ́run bá ní a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run bá Allah ẹ̀yìn tí wá sákè sínú ya ayyuhal ladhina amanu ọlọ́run mo pè moro ọ̀pọ̀lọpọ̀ moro ọlọ́run ní ẹ jìnnà sí inna ba'da dhanni if ọlọ́run ní apá kan àbádídá i think so moro ọlọ́run bá ní ẹ̀ṣẹ̀ ni o kabiratu min kaba'iri dhunub nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá téèyàn máa ń dá téèyàn máa fi ń rí bínú ọlọ́run ní kéèyàn máa ro èrò tó rí bẹ́ẹ̀ kéèyàn máa ṣiṣẹ́ lérí èrò yẹn ọlọ́run bá ní wala tajassasu. ọlọ́run ti mọ̀ pé tẹ́ bá ti rò rèkòrò tán kẹ́ ẹ máa wádìí ara yín lókun ọlọ́run ni ẹ má máa tọpinpin ara yín o mo fẹ́ wádìí ẹ̀ mo fẹ́ wádìí ẹ̀ mo fẹ́ múlá ìfijáde nínú ayé ẹ̀ mo fẹ́ bá a lóko jẹ́ ọlọ́run ọlátẹ́jọ́ sàṣù ẹ dákun bó ṣe wà yín bó ló ti rówó bó ṣe wà yín ẹ dákun wọn lọ ra mọ́tò ta ló gbé fún èló nígbà lóṣù ọlátẹ́jọ́ sàṣù ọlọ́run ni ẹ má máa látàrí èrò burúkú èyí wọn máa tọ́ pínpín ọmọ tún fóònù ìyàwó ẹ ọmọ tún fóònù ọkọ ẹ kí ló ń wá èrò náà ni àwọn wa béèrè pé kí ló ń wá kí ló ń wá káàkiri ọlọ́run wà látẹ̀jẹ̀ sẹ́sù ẹ má máa tọ́ pínpín ara yín wọ́n lè ayẹ́tẹ́ bá àdókùn bá àdọ̀ àdéhùn tuntun tún dé báyàn lẹ́yìn ìgbà tí yẹn ti rò èrò burúkú òun náà ni pé ẹ máa wá sọ̀rọ̀ ara yín lẹ́yìn láì dáa látara mòrò sórí ẹnu wa yìí ẹnu yìí ẹ̀dàkùn ẹja mójútó kọlọmọdé àṣìṣọ kọlọmọdé àṣìṣọ kọlọmọdé àṣìṣọ mo dá sọ tí ó bí ọlọ́wọ́n bá nú kọlọmọdé ọjà lẹ́nu nìkọ̀ọ̀kan wa ọlọ́gbàrá ọlọ́wọ́n bá wa ọlọ́run ní ẹ máa wá máa sọ̀rọ̀ ara yín lẹ́yìn lẹ́yìn gbà tí ẹ ti ro èrò burúkú síra yín anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni iyyakum wa dhanna fa inna dhanna akdhabul hadith anabi ni ọdọwọ yín ẹ̀yin àlùmọ mi ẹdọwọ yín ọdọwọ yín ẹ lè ṣọ́ra yín pẹ̀lú kẹ ẹ máa ro èrò kẹ ẹ dẹ máa ṣiṣẹ́ lórí èrò yẹn torí pé èrò akisabul hadith ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ irọ́ ní sábà máa ń jẹ́ torí nítorí yẹn ò nímọ̀ nípa ẹ̀ ọkàn rò bẹ́ẹ̀ ni anabi sọlá sọlá wà ní wàlá tajassasu anabi ni ẹ má tọkùn bí ara yín wàlá tahasadu ẹ má máa la ara yín ẹ má máa bínú orí ara yín orí tẹ́ náà ń bọ̀ oore kálukú ọlọ́run nìkan lọ́mọ́sùkú tó fi sí fún wa. ẹ má lára wàlá ta ha ṣáàdù kí ló lọ́n ṣe fún kí ló ní kí ló lọ́n fún. ànábì ní wàlá ta dábàrù ẹ má kẹ́yìn síra yín ẹ má lọ lọ́tọ̀ọ̀tọ̀ wàlá ta bá ọkọ̀dù ẹ má máa bínú síra yín wa kunu ibadallahi ikhwana ẹ jẹ́ ọmọ ìyá ẹ̀sìn tí ò ní lára ọmọ ìyá ẹ̀sìn tí ò ní máa sọ̀rọ̀ ọmọ ìyá ẹ̀ lẹ́yìn ẹjọ́ máa yá ìsìn tí ò ní máa bínú síra ẹni ẹjọ́ máa yá ìsìn tí ò ní máa kẹ̀yìn síra yín ajẹ́gbẹ́dẹ́ ìbá pẹ̀lẹ́ ni wọ́n máa yá ìsìn tí ń bá nínú èrò burúkú tí sì ń ṣiṣẹ́ lérí èrò yẹn òun kàn rò pé ẹlẹ́sìn lòun ọlọ́run ọba ti yọ ọkùnrin àwọn ẹlẹ́sìn lẹ́ni ẹnu wa yìí jẹ̀má níta fi sọ ẹni bá ti sọ̀rọ̀ ẹ̀ láì dá tí ò rí bẹ́ẹ̀ bá wọ́n ní ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala anabi ló sọ bẹ́ẹ̀ anabi ní ọlọ́run ọba òmùnú sẹ́rí rẹ wọ́n fi dídè dé ọ̀rọ̀ tó sọ nípa ẹ̀ ẹlòmíín kan kírun dálẹ̀ fáwọn tí wọ́n gbà ládàá rẹ ni ẹlòmíín gbà àwẹ̀ fáwọn tí wọ́n gbà ládàá àwẹ̀ ni ẹlòmíín ń ṣe sàrà sàrà tí ń ṣe òun kò ní ládàá ọ̀rọ̀kọ̀rọ̀ tí ń sọ ládùúgbò ọ̀rọ̀kọ̀rọ̀ tí ń sọ nú ẹbí ọ̀rọ̀kọ̀rọ̀ tí ń sọ níbi iṣẹ́ látàrí èrò burúkú tí ṣètò ń gbé fún ẹ má jẹ́ adá ṣètò ń rọ́wọ́ ó ti wá sídìí ẹbọ ọ̀pọ̀lọpọ̀ àṣẹbọ mọ́ ó ti wá sídìí bídíà ọ̀pọ̀lọpọ̀ àfi bídíà alẹ̀ ó ti wá sídìí ká máa pa àyàn kò sẹ́nìkan tí ń pa àyàn mọ́ ọ̀pọ̀lọpọ̀ ti túbá ó ti wá síbi ọtí àmutí mọ́ ọ̀pọ̀lọpọ̀ ó ti wá síbi sìnà ọ̀pọ̀lọpọ̀ àti sìnà mọ́ ọwọ́ àlọ́ lè mú ọ̀rọ̀ wa níbi tó fẹ́lẹ́ lọ́dọ̀ tiwa àmọ́ tóbi lọ́dọ̀ ọlọ́ọ̀ ìbádọ́lá ẹ̀yin ẹrúsìn ọlọ́run ọba wa ọlọ́run ọba tí wọ́n sákèsí pé ká máa wádìí ọ̀rọ̀ ká tó máa dá sí i báyìí lórí báyìí lórí arò pé bẹ́ẹ̀ ni báyìí lọ́gbọ̀dọ̀ rí ọlọ́ni yá ayọ́ lẹ́dínà àmọ̀nà ẹ̀yin olùgbàgbọ́ òdodo yìí ń jẹ́ akun fásikun bí nábà fásitì ìyànà tí ẹnìkan bá wá gbé làbárì kan wá fún yín nípa ẹnìkan ó wá sọ̀rọ̀ ẹnìkan lẹ́yìn fásitì ìyànà kẹ́ tó dá sí ọlọ́run ọba ni ẹ lè wádìí o ṣé bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́ àtúnṣe ibò káwọn mọ̀ mi jahala kẹ́ ẹ máa lọ lè kọlu àwọn èèyàn pẹ̀lú àìmọ̀kan yín aláìmọ̀kan lẹni tí yín máa ń sọ̀rọ̀ tí ọ̀dà lójú pàtó síbí wo aláìmọ̀ fàáltùm nàdìmí ọlọ́wọ́n bá ní ẹ wá sábàmà lérí ọ̀rọ̀ tẹ sọ yẹn tẹ ìwádìí ẹ sábàmà lérí ẹ tó bá padà ya ẹ gé kàjẹ láyé ń bí níjọ́ lè kí á máa ẹ gé kàjẹ. gbogbo eléyìí ọlọ́run fi ń pè ọ́ sákèsí pé ìnàbà àgbọ̀gbọ́n ní ẹ̀ṣẹ̀ ni ká máa ro èrò ká ọlọ́wọ́ ní nàbà àdọ̀gọ́n apá kan èrò ìtumọ̀ ni pé àwọn apá kan ń bẹ tí òun èyí ṣẹ̀ṣẹ̀ èèyàn tí ọkàn wọnú lé ó lè jòkó tí ìyàwó ìyàwó nínú lé àwọn akànlẹ̀kùn abáńbẹ́ àníkànlọ́ wa ó ní òun ọ̀rẹ́ òun wà ní òun bá ní kó wọn máa retí ẹ̀ nínú ilé onílé lọ́dọ̀ ìyàwó ìyàwó irú èrò burúkú tá a bá rò sí òun lọ́fà torí pé òun ló ṣiṣẹ́ èrò burúkú ni táwa fi ń èrò burúkú sí wọ́n kó wọ́n gbé olè lọ́wọ́ wọ́n ní kó fáwọn òṣìṣẹ́ wọ́n yẹ ẹnjìníà ni ọ́ àbí wọ́n gbọ́ ọmọ náà fún ọ ọ̀wọ́ fún ọ lówó bọ̀rọ̀ wọ́n náà sọ fún ọ kó o ti gbowó oṣù kan oṣù méjì ọ̀sán owó sẹ́ wọ́n yóò rò burúkú sí rẹ̀ èrò burúkú tí wọ́n rò náà ni pé o ti náwó àwọn kọ́dà wọ̀ bá àmọ́ náà tẹ́yẹ èèyàn gbọ́dọ̀ máa ń fi ààyè èrò burúkú lẹ̀ káwọn yẹn máa lè rò burúkú sí yàn torí wọ́n padà sọ ọ́ lẹ́ni bú ọba àjẹni àmẹ́ni tó jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ kílà sí ọ ìṣẹ̀lẹ̀ láàrin ọkọ àti ìyàwó ìṣẹ̀lẹ̀ láàrin ọmọ àti bàbá ìṣẹ̀lẹ̀ láàrin ọ̀rẹ́ àtọ̀rẹ́ bàbá ẹ bá jẹ́ ń ṣòwò àfi táwọn ò sì máa sọ fẹ́ni tó gbówó lẹ̀ pé ẹni tí ń lè bọ́ ṣòwò yìí kò ní kówó lẹ̀ pé o àfi táwọn ò máa sọ fún ẹni tó gbówó lọ tí ń lè ṣiṣẹ́ ipò òun wá sùn sílé ìwọ wá gba ibi tó tẹ̀rajà lọ òun jàǹbá rẹ o òun jàǹbá ni o oúnjẹ àbábọ̀ èèyàn gbówó lé ọlọ́wọ́ lóúnjẹ àbáni gbogbo wa bá ṣe wà yìí nánú bashar èèyàn ni wá gbogbo àwọn èròkèrò yóò máa wá sí wa lẹ́mìí ẹni tó fẹ́ ṣe ọ́ lóore tó fẹ́ sànú rẹ̀ gan ó sì máa rò burúkú sí i ibi ọ̀rọ̀ dé láwùjọ wa nísìnyí bọ́bá pẹ̀ nìkan pé wá kí n sànú ẹ̀ ọ̀yá wa ìwọ náà wàá gba ilé ìwò kí wọ́n náà máa ṣe lé ọ̀dà ìjà àjọ máa ṣe kí wọ́n náà mọ̀ ní nǹkan jẹ ọ̀dà wàá gbà kọ́lé fi jẹ́ èèyàn wọ́n bá kúrò lọ́dọ̀ rẹ èrò burúkú náà kọ̀ọ̀kan wá sí lẹ́nu yọwọ́ wò pé ṣé ìtọ́fẹ́ bá mi sọ tó fi pè mí náà ṣé ìtọ́fẹ́ fún mi náà adúlù tó wà lọ́dọ̀ ẹ̀ nígbà míì gẹ́ni ẹ bóyá ọlọ́lẹ̀ yá fún ọlọ́lẹ̀ yá fún káyé rẹ̀ ọmọ bàbà jẹ́ yóò sì gbà má nà tán yóò sì mọ̀ èrò burúkú sẹ́ńtọ́ yà lówó ẹ̀ńtọ́fẹ́ gbé dìde tíṣẹ̀ tó wọn bá ti dé báwọn ẹnì kọ̀ọ̀kan wa àwọn àti àyà yìí ikú ọlọ́run bá ní ẹ jìnnà sí èrò burúkú ìtẹ́nibù kẹfẹ́ náà mìíràn zọ́ọ̀lù ẹ má lè èrèkèrò síra yín torí pé lẹ́yìn èrèkèrò iṣẹ́kíṣẹ́ ìwà burúkú ni máa ń tẹ̀lé àwọn abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára ẹnì kọ̀ọ̀kan ọlọ́mọṣà tún ọkàn wa ṣe ọlọ́mọṣà tún ọkàn wa ṣe ọlọ́mọṣà tún ọkàn wa ṣe nítorí ọba dá olójú rẹ̀ lè wádìí wọn ní kọ́ ọmọ wádìí ọlọ́run fàtà bá yíyanu ọlọ́run ẹ wádìí àmọ́ wádìí ọkàn dìsáì nítorí ṣètọ́ ní kọ́ ọmọ ṣe ó tẹ̀lé àwọn ọ̀pọ̀ àrùn ọ̀pọ̀ àrùn ọlọ́mọdé apáwọn o ọlọ́run kọ́mọdé ṣẹ̀tàn kọ́mọdé ọbọ̀ kan wá jẹ́ fastaghfirullah innahu wal ghafurur rahim. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa asahabihi ajma'in ibadallah ashadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashadu anna muhammadan abduhu wa rasuluhu ibadallah wa min alamati su'i dhann fi nafs nínú àwọn àmì ìdẹ́yìn fi mà pé àrùn ti ń ṣe ẹ̀mí látara èrò burúkú yìí òun náà ni kéèyàn ọmọ rò nínú ẹ̀mí ẹ̀ yìí pé lágbájá ò fẹ́ràn mi àwọn ẹni kí ló tó fi sọ bẹ́ẹ̀ ó lóun kan rò bẹ́ẹ̀ náà lágbájá ó kórìíra mi kí ló tó fi sọ bẹ́ẹ̀ ó lóun rò bẹ́ẹ̀ náà òun kan rò bẹ́ẹ̀ bí wọ́n ṣe ń wo mi yẹ wọ́n fi mí ṣe yẹ̀yẹ́ ni àní kí ni wọ́n ṣe ó ní wọ́n ṣe kankan àmọ́ mo rò bẹ́ẹ̀ bí wọ́n ṣe jòkó wọn ò nífẹ̀ẹ́ orí pẹ̀lú mi o wọn ò fẹ́ kọjá fún wọn o kí ni wọ́n ṣe ó ní wọ́n ṣe kankan ó ló ń kan rò bẹ́ẹ̀ bí wọ́n ṣe jòkó lẹ̀ wọ́n lára mi ni o wọ́n lára mi ni o wọ́n lára rẹ̀ kí ni wọ́n ṣe fún ọ ó ló ń kan rò bẹ́ẹ̀ náà ẹlòmíràn ní psychology lòún rìdì wípé psychologist lòun bóun bá ti wò yẹn báyìí òun ti mọ tó gbàlérò ọmọ kàwé sórí ibú ọyẹ ọmọ tó gbàlérò ṣé ìwọ́jẹ́ alim al-ghaib muttali' ala al-qulub tí wọ́n mọ tó pamọ́ ni àdáwò tí ṣètọ́n tí máa ń kó bọ́ mọ̀ ànábì ádámà pọ̀ ẹlòmíràn ni ẹ ọjà tó ní kó wọn gbà yẹn òun rò pé bóun bá gbà òun ní succeed ebó ṣe ṣe ná kò sì ní gba àṣetánù sì gbàgbẹ́ wọlé yóò sì bá tiẹ̀ díẹ̀ yóò máa ní òun ya olòṣì òun ló sì fa èròkèrò láàrin ọkọ àti ìyàwó bí sin wọn yẹn mo rò pé nǹkan báyìí ní ó ṣe fún mi lọ́jọ́ alẹ́ ẹ dákun ọjọ́ alẹ́ náà ti dé kò ti dé bí sin wo àfa yẹn bí sin wo aláàjì yẹn mo rò pé njẹ́ padà ṣe mo rò pé njẹ́ padà ṣe. ìbádàlá èèyàn ló sin ọlọ́run. lẹ́gbẹ̀já báwo ṣe ń bá a lọ yẹn owó tó ti dà wá pọ̀ nínú bísíǹnẹ́sì yẹn ti ń lọ bí ten million twenty million mo fẹ́ pull out ǹṣe mọ́ mo rò pé yóò padà pa mí yóò wá jogun owó yẹn bí ó ṣe dolo sí náà nù jàmọ́ látara mo rò ẹ̀yọ́ wọn yá mi nínú ẹ̀sìn wa wọ́n ní gbogbo mòròmòrò yìí tí má ti ń ṣẹlẹ̀ tó o sì rí evidence o rí ẹ̀rí dájú lérí ẹ̀ lérí ń tóoru yẹn sẹ́yìn yẹn máa ro nǹkan nígbà míì téyìn ó sì rí evidence lérí ẹ̀ téyìn ó lẹ́rìí lérí ẹ̀ tó o bá ti lẹ́rìí mọ̀ pé mínà sẹ́gá ti ṣàyàtì ọgbàlejò èṣù ni mọ́dà lóhùn nínú àwọn nǹkan tí ọmọ wa ṣe òun náà ni pé ọmọ wa rántí àyà yìí wípé ọlọ́run ọba ní wọ́tẹ́nibù kẹsíra ìdítẹ́nibù kẹsíra mìíràn bẹ́ẹ̀ ẹ jìnnà sí èrò tí ọ̀dà yín lójú tọ́ba ti rántí àyà yẹn àṣetá ni ọ̀sà lọ fún ọ. ẹlẹ́ẹ̀kejì ẹni tí òun rèrò nípa rẹ̀ yẹn ó fún ní excuse wípé bí ṣe ń wò yẹn wọ́n máa jẹ́ pé ń ronú nípa gbéṣẹ́ ayé tiẹ̀ pé mi rò pé nǹkan wò mí fojú kan wò mí ó fún ní excuse pé bóyá tó rò ní bóyá tó rò ní bóyá tí ó rò tí mi ṣe ti ń ṣe ní ó lè má rí tèmi rò <laughs> ó fa àwọn excuse nínú àwọn nǹkan tó yẹ máa fi téèyàn máa fi dọrẹ nú téèyàn máa fi ká ìrújú kò nínú ẹ̀mí òun náà ni pé ọ̀ràn ti pé ẹ eh, wọ́n máa ti sọ pé èrò burúkú nínú àwọn irinṣẹ́ ṣetán lẹ́yìn náà wọ́n máa béèrè tó bá rú ọ lójú lọ́dọ̀ ẹni tó ń rí èrò sí lágbájá bó ṣe wò múlẹ̀ kan yẹn ti ń ròyìn kí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ anikọ́dà òun kankan ń ronú tóun ni o àbí bẹ́ẹ̀ sì kọ́ ẹ lóòótọ́ ìtẹ́ mo rò náà yẹn mo ní wádìí náà níbo ti wádìí yẹn ẹ parí ẹ láàrin ara yín èrò burúkú sáwọn èèyàn ní o kéèyàn kàn ní lágbájá bó ṣe wà yìí rán sí mi kò sì jíṣẹ́ àwa béèrè pé ta ló rán sí ọ nítorí pé yìí máa ro èrò burúkú sáwọn èèyàn ìtumọ̀ ni pé alikẹ́sìbà alanas ọ̀hún parọ́ òun sì ń pa àwọn èèyàn lóko rọ bẹ́ẹ̀ sì ni tó ń pè wọ́n lóko rọ lélẹ́rìí yìí sí kò kíláàsì ọ̀ àwọn àlùfáà wa wọ́n ní ìdérò burúkú máa ń dálẹ̀ láwùjọ ọ̀pọ̀ rẹpẹtẹ ọ̀tá ni máa ń dálẹ̀ lẹ́yìn náà alikọ́là ẹni bá rò èrò burúkú kò ní sinmi gbogbo táwọn yẹn bá ń ṣe ní ọmọ fún tùmọ̀ gbogbo táwọn yẹn bá ṣe fún yóò máa fún tuma wọ́n ní eh, òun gan fún rẹ̀ yóò wá di ọ̀tá ẹ̀mí ara rẹ̀ kò ní nífọ̀kànbalẹ̀ lẹ́yìn náà máa ń sọkùnbà tọkọ àtìyàwó máa ń kọra wọn lẹ̀ tí èrò burúkú bá ti wà láàrin wọn ọ̀rẹ́ àtọ̀rẹ́ wọn ní bára wọn ṣe mọ́ àfa àtàfà wọn bẹ̀rẹ̀ sí máa jà àyà tọ́fà yẹn èmi lọ́ba wí ọ̀rọ̀ tó yẹn èmi ní tàfà sí òun sì ń ṣe tiẹ̀ lọ òun kàn kàn ka àyà tiẹ̀ lọ ni o àṣetánì ló gbé wá tó dá wàhálà lẹ̀ láàrin yìí lẹ́yìn náà ọ̀tẹ̀ àti ọ̀tá lẹ́yìn náà èèyàn máa ṣe ọlọ́wọ́n ba lálẹ́ ìlérò lẹ́yìn náà a máa wá gbé ọ̀rọ̀ kọ̀rọ̀ káàkiri láàrin ara wa tahrish bẹ́ẹ̀ nìyà ọ̀rọ̀ kékeré báyìí a kàn sọ ọ́ tó ẹ bá bọ́ sórí mídíà sí ẹ kàn ẹ kàn ó kàn post ọ̀rọ̀ ọ̀rọ̀ tó kọ́ post yẹn kọ́kọ́ wò pé àǹfààní wo ni ó ṣe fún àwùjọ ṣé yìí tó post yẹn tó kàn ọ́ tó ní bùkátà sí tí yóò ṣàǹfààní fún humanity yóò ṣàǹfààní fún unity of umma. ṣètánì ti wá wọlé sí kálukú la kálukú kan lọ mọ̀ ọ́ ní àṣẹ ìrònú pìlẹ̀ mọ́ ipe ẹni tí mo fẹ́ bọ́ sọ yìí lára yìí ẹni tí mo fẹ́ sọ̀rọ̀ láì dá yìí ẹni tí ń ròde burúkú sí yìí innamal mu'minuna ikhwa kì í ṣe káàkiri o ẹni tó gbọ́lọ́ ń gbọ́ ni ọlọ́run lọ́ọ̀rẹ́ gbogbo yín fàásùlùhù bẹ́ẹ̀ ní àkọwé ikùn bẹ́ẹ̀ bá ṣe ní ìṣù láàrin ẹ pèrè ayé parí ẹ ọlọ́run ní kẹ́ máa fán ìbàjẹ́ káàkiri ittaqullaha ya shabab al-muslimin wattaqullaha fi husnil khatima wa fi su'il khatima gbogbo ẹni tó yẹn bá fọwọ́ ara rẹ̀ sílé ẹni yóò rí rò òun ní tó bá wà rò ó ọlọ́mọṣẹ́wá lè yan bú wọ́n ṣe wá lórí burúkú tí wọ́n máa da yẹ́rú ọlọ́gbàrá ọlọ́wọ́n bá nínú àwọn àdánwò tí wọ́n máa dálẹ̀ òun náà ni pé okùn ẹbí ọmọ túká látara èrò èyí tó wá burú jù nínú àwọn èrò téèyàn máa ń rò òun náà yóò ní ọlọ́wọ́n ba ó fi mí lẹ̀ ẹ̀gbọ́n mi ló gbọ́lá fún ẹ ọfà wa lẹ̀ àbúrò wa pátápátá ló gbọ́lá fún ń sọ fọlọ́run ò sí déédéé ṣé ọlọ́run sọ fún ọ pé bàbá ti dáyé lòun sí ń tò yóò ní kí ló dé ọlọ́run gbàdúrà àwọn látijọ́ yìí ibi wọn ládùúgbò máa ń gbà ibi ọlọ́run bá ń bẹ lókè ẹ wọ̀rọ̀ kọ̀rọ̀ síbi wọn ní àdúrà ń gbà wọn sàdúrà máa o ògùn lòun ọmọ sínsìn o ogun tètè máa ń jẹ́ ọlọ́run tètè dáhùn gbogbo èrò kèrò tí ń rò ní wọ́n gbà pé ọlọ́run lágbára láti dáhùn ìtọ́lọ́run dá lọ́wọ́ fẹ́ lọ lè bá torí lẹ́yìn ọlọ́run ìtọ́lọ́run dá lókun gbogbo tọ́ba lọ lè bá pátá ìtọ́lọ́run dá ní ọ̀jẹ̀ ìbẹ̀lẹ́ ó ti mọ̀ pé ó ti fóònù èrò burúkú sí ọlọ́run ọba yìí ọlọ́run ọba gan fẹ́ Allahu Karim ọba ọlọ́rẹ́ ni ọba tí máa ń tàyàn lọ́rẹ́ ni Allahu Rahim ọba aláàánú ni Allahu Wadud ọba tó fẹ́ràn yín ni ó fẹ́ràn yín ju àwọn òbí yín lọ báwo obìnrin ṣe fẹ́ràn yín ọlọ́run fẹ́ràn yín jù wọn lọ Allahu Ghafur kò sí ẹ̀ṣẹ̀ téèyàn ṣe tọ́lọ́wọ́ ọba Allah ò lè fèrè jìyàn ọba tó nífẹ̀ẹ́ kọ́ ọmọ fèrè jìyàn ni Allahu Halim ọba ń sọ̀rọ̀ ni Allahu yuhibbul khair lakum ọlọ́run nífẹ̀ẹ́ dáadáa fún yín àmọ́ gbogbo iṣẹ́ rẹ̀ pẹ̀lú ètò ni pẹ̀lú àsìkò ni tásìkò bá ti tó ọlọ́run ní fún àìsí ìfọ́ tí ò tí ó nímọ̀ nípa ẹ̀ ọ wà ní èrò dáadáa sí ọlọ́wọ́n bá rẹ sí ọlọ́wọ́n bá rẹ o aláàánú ni àti olùgbàgbọ́ òdodo tí máa ń bẹ lérí ààrẹ ọlọ́wọ́n sì wọn fi pẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀. anabi ni ma yusibu muslim min nusbin wala wasabin wala hamni wala gami illa ata shawkati shakuha illa kafara allahu ya min khataya. anabi ni olùgbàgbọ́ òdodo tí ní bá bàjẹ́ ọlọ́wọ́n pẹ̀sẹ̀ rẹ̀ tó bá ń ronú ọlọ́wọ́n pẹ̀sẹ̀ rẹ̀ tí ọba fẹsẹ̀ kọ ọlọ́wọ́n pẹ̀sẹ̀ rẹ̀ egungun lẹ́sẹ̀ ọlọ́run pẹ̀sẹ̀ rẹ̀ ọ̀fẹ́rí gbá ọlọ́run pẹ̀sẹ̀ rẹ̀ ọ̀dẹ̀sẹ̀ kọ́ ọlọ́run pẹ̀sẹ̀ rẹ̀ ní àwa la ọlọ́run sì fi ń sori fún wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwọn mọ̀náfìkì ọlọ́run ròyìn wọn ọlọ́run ọba ni wọ́n yọ adé balẹ̀ mọ̀náfìkì náà wọ́n mọ̀náfìkì ọ̀rọ̀ ọlọ́run láwọn mọ̀náfìkì àwọn tẹ́lẹ̀ kún wọn kú níbi ìbọ̀rìṣà wọ́n sì tún wá mọ́sálásí ọlọ́run ní jẹ́ wọ́n yá o àtọ́bìnrin wọn àtọkùnrin wọn wọ́n ní mo ṣe ọlọ́run bá ní jẹ wọ́n yà láyé ń jẹ wọ́n yà lọ́run atọkùnrin wọn àtobìnrin wọn ọlọ́run ní azọ́ ní nàbìlá ìzọ́nà sáwò ọlọ́run bá ní torí pé èrò tí wọ́n ń rò pẹ̀lú ọlọ́run ọba èrò burúkú ni àléhìm dá ayẹlẹ tó sáwò ọlọ́run ọba ní èmi náà èmi náà èmi náà ti gbèrò burúkú lórí wọn wọ́gọ́dìbọ̀ aláhu àléhìm ọlọ́run ni mo ti bínú sí wọn wọ́lá ànàhùn ọlọ́run ni mo ti ṣẹ́bi lé wọn wọ́n àdàlẹ́hùn jahannam ọlọ́run ọba ní mo ti pèpè iná já ànámà kalẹ̀ fún wọn wọ́sá àti màṣírọ́ ibi wọ́n darí sẹ́yìn ọ̀dà ọlọ́run ròyìn àwọn mọ̀náfìkì àwọn kèfèrí ajẹ́ pé èrò burúkú sọ́lọ́hún nínú àwọn ìròyìn àwọn mọ̀náfìkì àwọn lóòsàn àwọn náà fọlọ́run lẹ̀ tí wọ́n lọ lè bá tí olójú tí ò ní mú tán pè lọ́lọ́ àwọn náà fà láàlẹ̀ ni ọba dẹ́dà wọ́n lè mú kanú dọ́lọ́n dá wọ́n sì ń pè lọ́lọ́ wọ́n sì ń kúnlẹ̀ sí díẹ̀ wọ́n ń bẹ̀ wọ́n ń pè ẹ̀dàkùn torí tọ́lọ́wọ́n bá wa ẹ̀já máa bẹ ọlọ́run ká máa ṣàdúrà ká sì ní èrò dáadáa sí ọlọ́run ọba wa gbogbo ohun ìmí nǹkan tá ń pè ládàáwò ọlọ́run ọba aláǹ gbà mí yóò forí sábẹ̀rẹ̀ fún yàn téèyàn níma ẹ̀já máa dúpẹ́ ní gbogbo ìgbà ẹ̀já máa dúpẹ́ ní gbogbo àsìkò ẹ̀já lẹ́mi tọ́ da sọ́lọ́run lẹ́yìn náà ká lẹ́mi tọ́ da sáwọn èèyàn abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ọlọ́mọṣà ṣe wá lẹ́yìn àárẹ̀ allahumma isfi اللهم اجعلنا من أوليائك الصالحين اللهم كن في أسنا وولي الله بتوتو اللهم اجعلنا من المخلصين المتبعين لسنة رسول الله اللهم يسر أمورنا اقضي ديوننا اسم مرضانا ومرضى المسلمين إلى موتانا وموت المسلمين اللهم يسر أمور المسلمين في كل مكان فاستغفر الله إنه هو الغفور الرحيم